أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار نار فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا وذروا ما بقي من الربا إن كنتم مؤمنون فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنذرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 àtọ̀rọ̀ nípa èdè àti ìyẹ̀ fún ọ̀nàlọ́ Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ní ìrọ̀lẹ́ yìí insha Allah ara sàlàyé fún wa nípa àṣìdáàmù asọ́f àwọn ìdájọ́ tí ń lé ìdájọ́ ẹ̀sìn tó ní ìbáṣepọ̀ pọ̀ máa ìfowósẹ́wó ẹlẹ́ṣọ̀lẹ́ ìsìlámù ṣùgbọ́n kò jẹ́ nǹkan tí yóò tọ́ dáadáa tí a bá fẹ́ sàlàyé nípa ìfọwọ́sẹ́wó àti àwọn tí ó jófin tó dè wọn lẹ́yìn mọ inú bá rìbá nípò náà ò ní òfin ńláńlá tí ó ga ìdí bóyá ìfọwọ́sẹ́wó ó tán àbí kò tán àti pé ọ̀nà wo èèyàn lè fi gbà fọwọ́sẹ́wó tí yóò tọ́ ọ̀nà owó sí ilẹ̀ láti ìgbà fi fowó sẹ́wó tí ò ní tọ́. Lákọ̀ọ́kọ́ ní ẹjọ́ dámọ̀ wípé nínú òfin ọlọ́run bá lè jẹ ọlá. Nínú àwọn nǹkan èèwọ̀ tí Mùsùlùmí kan ò gbọdọ̀ tako, ó ní olùbájẹ́. Ọlọ́run bá lè jẹ ọlá sàlàyé fún wa ipò tí ó lè bá wà. Bóòwò láti ṣe gbọdọ̀ jìnnà sóyè bá sí. kò áàrùn wa tẹ̀sí tẹ̀sí kò pé ààrí ọ̀nà méje ọ̀tọ̀ọ̀tọ̀ tí Allah subhanahu wa ta'ala ti dá lọ́kọ̀ ìbá. lọ́nà mẹ́jọ tá a wí kò sí ibi tọ́lọ́run bá ti yin ìbá ń bẹ̀. ọlọ́run bá rẹ̀ kí ọlọ́gbó ìbá ó bu ẹni tẹ́ bá ń bá àfá nígbà tí wọ́n ka tágbá wọn lọ àwọn ìgbé wọn pe ìbálẹ̀ márùn ẹ márùn lọ́wọ́ ọba rẹ̀ jọ láti ṣàlàyé ìdájọ́ ìbá in fact tóbi tí wọ́n kà olórí the longest speech tí ọlọ́run ṣàlàyé nípa ìbá ọlọ́run kò sì sọ sọ ọlọ́run yìí ọlọ́run bá ń lé wájú àti الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي تخلطه الشيطان من المسجد ذلك بأنهم قالوا إنما البيع كفر الربا وأحل الله البيع وحرم الربا فيرغب في يد الأنثى أي الأم أم الأصل أتي بدنسيته ربا ولا مسيح بطل أعتقد وسورة آل عمران رب صلى الله عليه وسلم ní àlàyé pọ́lọ̀ ilé wa jìnà sí. Ọlọ́niyá ayé ọ̀lọ́rí na ààrùn látà àkùrò ìbá ọkọ̀ ààfà ọ̀rọ̀ ààfà. Wọ́n ìtọ̀ bá ní ìmá ní ẹmà káwọn jẹ́ ìbámá ní kẹ gba owó tí ọ̀tẹ́ fi in tó pọ̀ sáá ẹmà bàwọn ṣe má. Bákan náà ta bá lọ sọ́ọ̀tù ìfẹ̀sà nígbẹ̀yìn sọ́ọ̀tù ìfẹ̀sà nígbàdọ́lọ́mọba àlẹ́jọ́ lásàlàyé àwọn agbóró àwọn ìyàwó kí. الله بذل إننا الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد يضروا عنه nínú àwọn ewu àwọn ìwà burúkú táwọn táwọn ẹ̀kú fi ṣe inú ẹ̀ ní kí wọ́n á tún máa jẹ ìbá wọ̀kọ́ nínú wùhán bẹ́ẹ̀ àṣẹ ní kájínẹ̀sì. bákan náà dábàá fún sóòtù òórùn ọlọ́run bá ẹlẹ́jọ́ ọlọ́run bá ara sọ̀rọ̀ nípa ìbábà kan náà ní sàlàyé ohun tí ìgbẹ́gbẹ́ ọlọ́run bá ápè ètò ní oríba ilẹ̀ yàrùbọ̀ wàfẹ̀ àwùwá ní àsìfàlà yàrùbọ̀ àìdàwà وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون gbogbo owó tẹ ẹ bá gba ìbálé lórí kò ní wúlò fún yín gbogbo owó bá gba ìbálé lórí òfò ní padà já sí fún yín gbọ́ndẹ bá fi sí sàárà ní padà mú ìwúlò wa. Àwọn àyàtà àkàrí làwọn areas tí Quran ti ṣàlàyé nípa ìbá àti ìwòlò bá fún wa. A ní bùkátà sí kákọ́kọ́ mọ wá ná kí àwọn nǹkan tá a padà sọ nípa àṣọ̀rọ̀ ìlú kò lè bà yíwa. Bákan náà nípa Muhammad sallallahu alaihi wa sallam kì í sáyè kan kì í sáyè méjì bóyá kì í sáyè mẹ́ta làǹdàbì ti ṣàlàyé ìwòlò ètò gbajúmọ̀ nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ọlá tí wọ́n fi lé wa jìnà sí jíjẹ rìbá àtẹni tí ń jẹ rìbá kúrò láti gbọdọ̀ má bàa sí alábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àdéhùn náà Abdullahi Mas'ud radiyallahu ta'ala anhu nínú Sahih Muslim wọn làánà Allahu ákìlà rìbá wa múkìlàhu wa kátìbàhu wa shahidaihi wa qala sawa wọn Muhammad sallallahu alaihi wasallam wọ́n sí pé ìwáyà mi nílò àádọ́lọ́wọ́ ọlọ́run dandan ló tiẹ̀ sí pé fún ákìlà rìbá ògbẹ̀ni tí bá ń jẹ rìbá ìyẹn ò sì lè jẹ rìbá àfikẹ́ni kan ti kọ́kọ́ dáná rìbá kalẹ̀ fún ìyàpò tó wá jẹ tí ó oúnjẹ tí yóò bá jẹ láyé nìkan ni ó sì ẹni tó sì òun ló jẹ́ kí jíjẹ oúnjẹ òun kó ìzí àti Ànábì ní bọ́lọ̀ ṣe sẹ́bi lẹ́ni tí ń jẹ rìbá náà lọ́lọ́ ṣe sẹ́bi lẹ́ni tí ń fún yàn ní rìbá jẹ. Ìwọ tí ọ̀ ní gba rìbá ṣùgbọ́n ọ̀rọ̀ ń fún yàn ní rìbá. Eléyìí kọ́ ọ̀gbẹ́ lábẹ́ ìwọ lọ́wọ́ bá rẹ̀ jọ lọ́wọ́. Kọ́dà tí yàn bá bá wọn kọ dọ́kímẹ́ǹtì rìbá ìwọ ni lọ́yà tó bá wọn kọ́ lẹ̀ bí à. Nígbà bá wọn dráfì dọ́kímẹ́ǹtì ní òkè rìbá jẹ́ wípé èmi ni mo bá wọn dráfì lásán ni wọ́n náà bẹ́ẹ̀ ní ìrọ̀lọ́ nígbà táwọn dírẹ́fù dọ́kúmẹ́ǹtì ti ń jẹ́ pé dọ́kúmẹ́ǹtì wà déhùn ìbánáfẹ́ bisimá wọn làwọn níbi àwọn sọ̀rọ̀jẹ́gálẹ̀ wọ́pìs kan kí àwọn ọ̀pọ̀sẹ̀ ọlọ́run kíláàsì ọ̀nbẹ̀lá bí ìbẹ̀rẹ̀ wọn bá ní kí ọlọ́run. ọ̀dà wọ̀ ṣáàlì lè yígbà bọ́dọ́mẹ́ntì ṣe transaction rìbá wọn níbi àti wá witnesses tí ó witness bí àwọn náà bẹ́ẹ̀ nígbà tí wọ́n ṣe kéré ìwọ́dọ̀ náà wá pẹ̀lú wá witnesses. transaction rìbá ọ̀nbẹ ní èpè ọ̀rọ̀ ọ̀kan ọ̀dà bọ́m sàwà mẹ́bí wá ní àtẹni tí ń jẹ́ àtẹni ká fún un jẹ́ àtẹni tó kọ́ àtẹni tó jẹ́rìí tí wọ́n gbọ́dọ̀ jẹ́ méjì bákan náà ni wọ́n sì máa jẹ́ láti èpè ọ̀rọ̀ àdìjọ́lá ẹ̀rọ rí wọ́n rí bẹ́ẹ̀ àwọn àfáà lọ́nà méjì nìyẹn lè gbà níjẹ́ ìbá ṣùgbọ́n ká tó lọ síbi ọ̀nà méjì kárí pé wáyé pé nínú àwọn ọ̀nà tó lè sọ ìnáwó àbí ìṣòro owó tó lè sọ ẹ́ èèwọ̀ fún wa nípa ní à transaction kan bẹ ìwọ ni àbí à wọ́n ti bẹ̀rẹ̀ sí máa ṣàwọn ọ̀nà ìṣòro kan lẹ́sìn tí wàá tí wàá gba òde ní sí o àwọn ní à ìṣòro tí wọ́n ń ṣe àbí dúnàdúrà tí wọ́n ń ṣe rí èèwọ̀ ni ẹ bá wádìí ẹ̀rọ tẹ wádìí ẹ̀rọ lọ́pọ̀lọpọ̀ gbà rìbá máa ń sábà fà ìbá léwu débi pé ó léwu tó sì ná lọ. Ìṣọ̀lọ́ ọba àríkẹ́lá ló hàdí òfin náà já. Anábì ní láyé ìsinmi ya àdókù síta wàtàrà àti nàzàríyàtà. Ẹ máa ń nìkan tó wá ṣe sì náà àká ẹni èjì ẹ̀ka ẹ̀rin àká débi kó ti wá ṣe sì náà ẹ̀rìndínlógójì pẹ̀lú ìyàtọ̀ tọ̀wọ́ ni wọ́n jọ náà ọba àríkẹ́lá. Ànábì ló kéré sí kó jẹ rìbá. Ànábì sọ̀rọ̀ àdéhùn sọ̀rọ̀ àdéhùn sì ní ẹgbẹ́ bí ẹwọ bí sì máa ṣe lágbára tó. Ànábì ń tabá lẹ́nìkan wá ṣe sì náà tàbí sí ìgbé múra sọ̀rọ̀. Ìyá ń ga fún náà máyà tí ó sì jẹ ń tọ̀ ọ̀dọ̀ ọ̀lọ́ ni ó kéré sí ẹ̀rù tó jẹ rìbá. Láàfin rí ẹ̀sẹ̀ kan tọ́lọ́mọ bá àlékè ọlá polongo pẹ́ni ọlọ́dún wa ilẹ̀ tẹ́fàálù fàìdànù ìhàrùbẹ̀ iná máàlì wa rasúlì ẹbálẹ̀ ẹ̀kọ́ wọ́n sì wá sí ẹmọ́ jẹrì lábọ̀ nínú ẹlẹ́yà ẹ̀yìn kanáà lù láti gbogbo fàìdànù ìhàrùbẹ̀ iná wá ọlọ́pọ̀ wá bà ní ìjànù èyí sọ lọ́nà ìjọba rasúlì yìí kódà òbí sí bá àdékè ọlá àwọn oúnjẹ ìyàn sí ẹ̀yọ́ bà ní ìjànù ẹ̀yà tẹ́bá fẹ́ túbọ̀ lò tẹ́bá ti wá túbọ̀ tẹ́lẹ̀ jẹ́ náà ìṣàbò ẹgbẹ́sẹ̀ lọ́wọ́ bá lẹ́jọ́ lá ìbáta wá sàlàyé bá fún wa ní pé á pè àwọn yẹn jẹ́ ìjẹkújẹ láwùjọ yẹn ìyẹn tẹ̀ jẹ́ lórí tẹ́ẹ̀fà àwọn yẹn jẹ́ rìbá lọ́pọ̀lọpọ̀ especially pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ transactions tá a máa ń ṣe pẹ̀lú àwọn conventional banks ìbá òun ló kún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn kan yìí ìgbà mẹ́ta bá gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn transactions yìí ta pé sábẹ́ òṣùwọ̀n ẹ̀sìn especially àwọn èyí tí wọ́n ń ṣe láwọn non-islamic banks bóyá láàrin èyí ten percent tí ò sí ìlànà bẹ̀rẹ̀ hundred ìyẹn ní gbọ́dọ̀ wà bẹ̀rẹ̀ ọlọ́run ọba àríkè ọlá kó nù àwọn òfin tó di àwọn kìíní. wọ́n lè lẹ́gbẹ́ bí tí aṣọ kìí ṣe ìbá ẹnyáwá bá wa sọ inú àwọn apẹ́lẹ́gìsì tí ń bẹ lábẹ́ ìbá òní tí a fẹ́ ṣàlàyé òní tẹ́pẹ̀ ní asọ́rùfù asọ́rùfù inú èdè fíkì ó yàtọ̀ sí sọ́rùfù tá a máa ń gbọ́ nínú èdè lóbọ̀ sọ́rùfù làwọn àbò ní fíkìrù ìtumọ̀ rẹ̀ ní mùbádà láti máa ní ìmàrí ká fowó ká fi ṣe pàṣípàrọ̀ owó eléyìí kọ́ ni wọ́n pè ní sọ́rùfù àti pé inú àwọn tí bùkátà ayé wa lónìí ní bùkátà sí ni irú nǹkan báyìí. Àwọn alẹ́ká fi owó ṣe pàṣípàrọ̀ owó ó lè má ní ní kọ́rẹ́nsì nìkan. Àwọn nǹkan ní ń bẹ tíyàn bá fi ṣe pàṣípàrọ̀ ara wọn tíyàn ò satisfy condition ṣẹ̀ríà lé lórí ìbálẹ̀ yìí ó jẹ. And this comes to remind us wípé ọ̀pọ̀lọpọ̀ wa lónìí, a sì rí lágbọ́yé láàmú aráwọn ẹlòmíràn làwọn ṣe tán interest kẹ́kẹ́kà nítorí lérò pẹ̀lú ìbá interest kẹ́kọ́ wọn láti rìn ìbáwò tọ́wọ́ àwọn òbí pé ń tó ipò yáyà kan lówó ọ̀gbẹ̀lé lórí ẹ̀rọ ọ̀jẹ̀ ìbá wọn lè jẹ́ ìbá dáadáa láì dèlé ìdèlé kàn jẹ́ inú àwọn tó gbajúmọ̀ jù ní ọ̀nà tí ìyàmà fi jẹ ìbá ni tó ní ẹ̀rì ìbá tó gbajúmọ̀ kódà a Lórí ìlú Yorùbá táwọn alábúbáwá sábà máa ń gbé lásìkò dípò áàdì sọ̀kalẹ̀. Tẹ́lẹ̀ ń yára kan lówó látòjú o. Nígbà tó ń tọ̀ ń wà á fẹ́ sanwó padà nínú rẹ̀ kó fi Yíò ní íńtẹ́sì, ọtún máa ń pè ní Yóṣúrì. Gbẹ́lẹ̀ ní nǹkan kọ́là kọ́lá Yorùbá ní ṣàṣà. Ọ̀rọ̀ bá fi ní Yorùbá pín sọ́nà méjì. Adọ́rìbá àgbòyún tá a pè ní loan based rìbá tó jẹ wípé ìyáyàn lówó ló ṣe sábà bí ìjọ ìbáyìí eléyìí ọ̀pọ̀lọpọ̀ máa ń fẹ́ sáfún ó sì lè ka sáfún ọ̀pọ̀lọpọ̀ èsì sáfún náà èmi ò lè kó fẹ́ búùsì bísínẹ́sì kan á lọ pọ̀ owó kan ní báńkì èmi ò lè kó fẹ́ fẹ́ búùsì kan ní kẹ̀kẹ́ náà mo bá nìkan láti wọlé báńkì ń lọ sí ìdébí àwọn àgbẹ̀lẹ́gbẹ̀ múlẹ́rẹ́ ọlọ́run ní ká sọ fún wọn pé owó tó ẹ ta bísíǹsì tó kó sí kò ní bí yóò padà dókò yóò ní rìbá tí à ń pè ní rìbá ìbò àn rìbá káyáyàn lówó ká fi àyè rẹ̀ kó san ju tí a yà lọ kọ́dà kó mọ́ ju zero zero zero zero point one percent lọ àló ti lókun tí ọ̀tà lọ́wọ́ rẹ̀ rìbá náà ni wọ́n ń pè é ewu ìbá sì pọ̀ ju kí àsìkò gbà wá. Ìbá ẹlẹ́ẹ̀kejì inú àwọn ìbá ìṣẹ̀rí àní àjìnà sí olàǹpè ní riba al transaction based interest. Tí ṣòwò yóò mọ owó ìbá ìwà. Inú ìran ìbá yìí ọ̀pọ̀lọpọ̀ kọ́ yé. Inú ìran ìbá yìí ọ̀pọ̀lọpọ̀ kọ́ ò ń bẹ ẹ̀dá kò ta ló mọ̀ ẹ̀rọ apẹ́tẹ́ nìkan bá gbé gàrí ilẹ̀ tó wọ́n fi gba ráìsì èèwọ̀ ní kọ́ ọdún gàrí tiẹ̀ lẹ̀ kó wá kó wá pa ráìsì wà ní. ta ló mọ̀ tó wọ̀ ní. lónìí àti ẹni sí à gàrí yẹn wà láyìn láti gàrí yẹn ṣùgbọ́n sí ẹni gàrí tẹ̀kún sí àmọ́ ní ẹgbẹ́ máa gbé lọlé bá ń sẹ́ni gàrí tẹ̀kún ìbá lọ́jọ́ ìbá tí ẹ wà rìbá ni àbá àti àjẹ máa ń sẹ́wọ́ lómi báyìí yóò kàn sẹ́ńdì owó sí mọ́là pé ẹ bá ń tẹ́ ẹ gbowó yìí wọ́n ti wáyé ajá bá bá lọ́lẹ̀ bá sẹ́ńdì níta ẹ̀chẹ́ǹdì rìbá lọ sí òun ó gbọ́dọ̀ fi nǹkan kan sẹ́ǹkan láì jẹ́ wípé bọ́ọ̀ ṣe ń gbé tiẹ̀ fún lọ gba tiẹ̀ lọ́wọ́ èyí ò gẹ́gẹ́ lọ́wọ́ kó sábà sọ́ọ̀fù sọ́ọ̀fù náà tọ́wọ́ ó kéde sí abẹ́ ṣùgbọ́n akpọ̀lọ̀ sàlàyé àwọn ilé ìkó sọ́ọ̀fù حديث ما وجود شيء بتسوي ميرا والحديث ما رأى ابن صامت رضي الله تعالى عنه أما أبو صامت نعم صحابي النبي وأنا قال رسول الله صلى الله عليه وسلم قل شاء الله ما صليبي الذهب بالذهب والفضة بالفضة والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح مثلا بمثل يدا بيد سواء بسواء فإذا اختلفت هذه الأجناس فبيعوا كيف شئتم إذا كان يدا بيد فنبي محمد صلى الله عليه وسلم أفضل نبي لا بكت في إن كان كاسبا سبا كان ẹwọ́n ti fi góòlù ṣe pàṣípàrọ̀ góòlù abẹ́ẹ̀fì fàdákà sílíbà ṣe pàṣípàrọ̀ sílíbà abẹ́ẹ̀fì àlìbóòrò ọkà bàbà ṣe pàṣípàrọ̀ ọkà bàbà ẹ̀ẹ́fì jéró ṣe pàṣípàrọ̀ jéró ẹ̀ẹ́fì táwọn yìí dàbídù ṣe pàṣípàrọ̀ dàbídù abẹ́ẹ̀fì iyọ̀ ṣe pàṣípàrọ̀ iyọ̀ ẹ bá ń bá wa lọ á rí pé nǹkan mẹ́fà mẹ́wàá azahabu gold alfidda silver alburu wheat ashair barley atamru adate walmehosot àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà Ànábì ní if they were to be exchanged for each other gbọ́dọ̀ tọ́jú mọ́jọ̀mí májẹ̀mú àkọ́kọ́ ni ìyẹ́dán bìyẹ́dì ọ̀fẹ́ fún yàn ní góòdù ọ̀sìnlẹ̀ fún tọ̀hún náà fi góòdù san padà gbèrò e fún ó gba tiẹ̀ kí wọ́n náà gba tiẹ̀ lọ́wọ́ nígbìlá ń rìn lóbìnrin sí mẹ́ṣọ̀ pé iye tó o gbé fún náà kọwa ní góòlù sáà góòlù tí ó rọ́ ti 3 grams bákanáà sàwá ánìbò sàwá alẹ́mọ̀kúnrin ẹ̀mfà sáàjọ̀ pé bákanáà lágbọ̀rọ̀ jẹ́ síra ìdàkítàlà fàtí àṣíyà àyàfi tí ó bá jẹ pé àwọn nǹkan yìí yàtọ̀ síra wọn lẹ́lẹ̀ jẹ́ wípé tó bá lù sí ẹ̀lẹ̀ jẹ́ kí ẹ̀kíchẹ́ǹjì ó jura wọn lọ pẹ̀lú májẹ̀mú ẹjẹ́ pé dáti ẹgbà tẹ̀lé àdífì náà ni a jẹ́ bẹ́ẹ̀sì ṣàlàyé àsọ́rọ̀ fún wa mọ́kànlọ́ jìnà tọ́mọ̀ wípé gbogbo ìbákójọ mọ́rọ̀ afẹ́ sọ̀rọ̀ lónìí kódà ní bátà ń ní báńkì lónìí more than fifty percent ìbá báńkì lónìí ó kó sábẹ́ àdífì yìí ọ̀pọ̀lọpọ̀ ìbá tí a rí tí èsì pé ìbára èèyàn gbé lábẹ́ ìpínlẹ̀ yàrá ni abẹ́ àgbọ́lé àdéhùn. sọ́ọ̀fù ni kí a fi púrọ́dọ̀tì kan náà tábìlì àtúnṣe púrọ́dọ̀tì kan náà. ni kí inú bóòlù lápèjúwe kí n fi exchange gold àbí kí n mú sílímà lápèjúwe kí n fi exchange silver kí n tó lórí méjì. góòlù àti sílímà àwọn méjèèjì láyé ẹjọ́ sí ni the only means of exchange kẹ́nìkan fẹ́ra kan fẹ́ra màálù góòlù ni ó kò fún ọtí wọn fún ní màálù ẹnìkan fẹ́ra lé góòlù ni ó gbé fún ọ tí ó fi gbalé àbí sílvà yìí ló fà á tó jẹ́ wípé pàtà náàbì yìí wo kí ni the available means of exchange láwùjọ tiwọn ànábì gold and silver ni lẹ́nu wa sọ wípé ẹ bá fẹ́ wá exchange gold sí nígbà májèmú méjì májèmú àkọ́kọ́ ni pé it must be a sport transaction ó gbọdọ̀ jẹ́ ìṣòro dúró bíkọ́ ọba tiẹ́ èmi ni ó dúró bíkà tèmi tí ìrọ̀bá ṣe bẹ́ẹ̀ ó ti jẹ ìbá májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ni pé nígbà tí gẹ́gẹ́ góòlù náà ni mo bẹ́ fi dá góòlù ẹ̀fọ́nì agbóhùn tí ẹ ti gbó èmi sì ní òkè òkè wá. iná àsìmọ̀ ìwọ òun tèmi ìlú fẹ́ ọ̀sùn náà góòlù tó ti gbó má torí pé tí ẹ sì ní òkè wá ní kí n fi kí gíráàmù bí ó tèmi tó ti gbó kí n fi gba tó gíráàmù tí ẹ ti ó tuntun mú. tí bá ń rí ilé mi ò lè síbẹ̀ kí n fi owó ra góòlù lọ́wọ́ rẹ̀ sàbùkúfẹ́. Bọ́lá tí mo fẹ́ fi góòlù gángan ṣe pàṣípàrọ̀ góòlù ànábì ní sàwáà bí sàwáà bákan ló gbọdọ̀ jẹ́ nọ́ọ̀sì ṣẹ́ kò gbọdọ̀ jùlọ àwọn náà. Àwọn àtàwọn lọ kúkú tí wọ́n kà wájú. A lè má gbàgbọ́ iye góòlù dáadáa especially àwọn tá a bá sọ̀rọ̀ góòlù. Bá a sọ fún adájọ́ nígbà táwọn sọ̀rọ̀ yìí kí ló fà á? tó fi jẹ́ pé góòlù àlábì mú àti zimba a ní ìtòdè ó lé àgbẹ́gbẹ́gbú means of action lásìkò ìṣọ́lọ́ ṣé lónìí náà ṣe góòlù là máa ń bàtà lọ́jà ṣé sílíbà là máa ń bẹ́ẹ̀ bàtà lọ́jà góòlù ti wà wọ́n wọ ìyà kíkà máa rárá láàbẹ́ máa bẹ́ẹ̀ rajà lọ́jà wọ́n yẹn náà tó ti bẹ́ẹ̀ náà kọ́ ayé ti ṣe pàṣípàrọ̀ means of action yìí tí jẹ́ kó ní wọ́n lò àsìkò wọ́n dídì ìdábí gbàkà tí a lè pè ní banknotes and currencies àwọn banknotes wa àti currencies òun ló wá wà nípa owó ìlú èyí wà ní sọ́yìn tí wáyé ọba ní sí sọ́yìn fún ní kíkà tí mo bá kó dọ́là lọ́wọ́ tí mo lọ sọ́dọ̀ àwọn àbókì ìbò kíkì ṣe ìlápẹ̀júwe tí mo ní mo fẹ́ ṣe é dọ́là sí náírà bóò ní ìbá òsè ní wọ̀. ìbá òsè ní wọ̀ àpòlò kápẹ̀lẹ́ nígbà tó bá ní dọ́là lọ́wọ́ ẹ̀rọ ìfẹ́ fi dọ́là ẹ̀fẹ́ fi ẹ̀kíńjì dọ́là àbí kí ẹ̀fẹ́ fi dọ́là kí ẹ̀fẹ́ ẹ̀kíńjì dọ́là méjì náà. obìnrin tó kọ́ láìsí ká fẹ́ fi ṣe pàṣípàrọ̀ ara wọn bákan náà làwọn méjèèjì àbí kí pẹ́rẹ́ǹsì wọn má jẹ́ bákan náà pọ̀ bákan náà kan àwọn méjèèjì ó ní jẹ́ pẹ́rẹ́ǹsì náà bí fún wa ní májẹ̀mú májẹ̀mú àkọ́kọ́ ni pé káàṣù pé mo fẹ́ fi náírà sí náírà báwa sí sábà máa ń ṣe dá mo fẹ́ sòdì ìdàmú sí fẹ́ kí ẹ máa rí owó tí ì máa ná owó tuntun ni àwọn kan wá ń gbé àwọn náà máa sẹ́ owó tuntun owó agárá ní wọ́n kó ten thousand sí ti tẹ̀ sí ebi ti fẹ́ ya wọ́n lọ kó fún pé mo fẹ́ owó tuntun. ṣé mo láǹfààní àti fún un ní ten thousand tó ti pẹ̀lú tí ò tí ò bá dùn dáadáa kí wọ́n fi gba ten thousand five hundred lọ́wọ́ ẹ̀ wánu. ẹlẹ́ẹ̀kejì ṣé mo ní aláàbí mọ̀mọ́dé bísí báyìí bísí ẹlẹ́àgbà ten thousand lọ́wọ́ wọ́n ti dọ̀rọ̀ wọ́n ti fọ̀ ọ́ lé wọ̀lẹ́gbẹ́ bá mú àga wálé ẹ gbọ́dọ̀ sí méjèèjì nínú òfin sáà lóṣù láṣà tẹ bá ti ṣe ìdánwò méjèèjì ẹ ti ṣe ìbádá káyà kọ̀ọ̀rọ̀ àtẹ̀kùn yẹn pé ẹni bá ṣe ilé wò kódà ní ewu tí ẹni jẹ rìbá wò ní ẹni pé láti kìyà ẹ dáhùn olùjẹ rìbá mà lẹ́kọ̀ọ́ bí ìwé lẹ́sìn ní wọn ẹ kò ní kí wọ́n lè làwọn olóòtú ṣe sí wọn bí ẹni tí wọ́n yá ká gbé tí ò gbádùn bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí kìkà bá ti bá lára wọn láyé òsè rí الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ولذلك يا ẹni bá jẹ rìbá tẹ́ bá sí tí ó bá kìdé bá ìgbé ẹni tí ó rẹ̀ tí bí wo rí gẹ́gẹ́ láì èyí náà tó fún ní ìhà ní àkàtúwá sọ pé yàrá ilẹ̀ kódà àmì pun yang jadi mumi, mi ní ìdìbò má jàdùbá yàrá ìlànà náà màlúù tọkúnlá wọ́n dàrú mẹ́bà kini àmìnà lùbá kí ni túmọ̀ lè dé ìkúntùn òmìnir títí má ní bá ń bẹ lára yín dáadáa lóòótọ́ èyí jẹ́ ìjẹ́ náà ti tó àwọn akẹ́yà macam? ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ má jẹ́ náà tún mú àgbọ́yẹ̀ rìbá ní kéèyàn example tó fún alẹ́ ẹ̀kẹ́ mọ́lẹ́ example náírà ní àdẹ́kọ́ tó ń tọ̀ ń gbé náírà lọ́sọ́nà àwọn tí ń sẹ́wó bí a ti fi ẹlẹ́ báńkì láti òun báwọn tí máa ń fi èkó káàkiri fẹ́rẹ̀ báwọn àgbẹ̀ tí káwọn náà ní sọ sẹ́wó gidi iṣẹ́ náà lọ́lọ́ kọ́ ọdún kẹta àbá ń sẹ́wó. n tí ò ní mú ojú ẹ̀ bá máa bẹ lábẹ́ ìpè ọlọ́run nǹkan méjì o àkọ́kọ́ ni wípé ìyàdá bí ìyàdí ẹgbàá kó o náà sì wọ ten thousand fún mi padà kódà kó gánà ju gígánà lọ kó gánà wò ní kó di tí o bá lè fún mi lórí gbogbo náà padà wọn náà lọ náwó lọ tí mo fi kú ọ lóde má torí pọ fẹ náwó tuntun lóde kọ wá lọ kó sábẹ́ owó ọlọ má jẹ mú àkọ́kọ́ lọ yájá gbìyànjú gbàtíẹ kémi náà fún ọ tèmi ẹlẹ́ẹ̀kejì tí òfin ní sọ́ńtọ̀ ń lo ìlú ìgbà ní sàwáà lè sàwáà ẹ̀yẹ tó ten thousand tó ọkùn náà ní ọgbà padà lọ́wọ́ rẹ̀ òbí ló yẹ wọ́n ní sinmi wọ́n náà dáa máa fi jẹ ìbálàwùjọ ní ká lọ sẹ́wọ́ ká kówó ẹ̀dá àbúrò nínà ní í ṣe olóhùn náà sẹ́ kí ni wàá wá lálẹ́ èèwọ̀ ni. alẹ́ ọ̀sẹ̀ fún olówó tó tó ọgbẹ́ ti ẹ̀fún náà lọ́pọ̀ owó tí ó bọ̀ ọ̀sẹ́ lọ́wọ́ bákan náà lẹ́ẹ̀kejì ni pé o gbọ́dọ̀ wá jẹ́ kí tiẹ̀ tó kéré sí tiẹ̀ àbí kí tiẹ̀ kí tóbi tiẹ̀ lọ kódà má dáa àárín torí ẹ̀mí ò ká sáà sáàkà ọwọ́ ọgbọ̀dọ̀ ká torí àìkáhùn ó lè túmọ̀ ní pé bí ipò tó jù bọ̀ rẹ gbogbo tó wá lè jẹ́ tí ó ti lọ́ lọ jẹ́ ìbá ogun lọ sáà o fẹ́ fi góòdù exchange góòdù góòdù náà ni ọ fi dá pẹ̀lú májẹ̀mú méjì wípé ìyájẹ́ bíyàdí dátìẹ́ mọ́tẹ̀tì wa sàwá bí sàwá iye tí mo fún wa náà ní ìmúlà tí wọ́n wọ́n wọ́n gbẹ̀yìn àdífì akakẹ́ nígbà fún wa lágbàá nípa ìlànà tálẹ̀ àṣìyà mọ́tàwọn kẹta ẹgbẹ́ tí jù bá ti wá yàtọ̀ síra wọn tàbí ẹ̀wọ̀n káyọ̀fàṣẹ́ tó transact as you wish bá sì rìn ẹ̀rẹ̀ transaction yìí ọ̀rẹ́ ìgbà bá ti tọ́ ló fẹ́ fi góòlù lápẹ̀júwe wọ́n ti ra ráìsì tí bá kẹ́ méjì ah, olùsí láìsí bí atẹ́sì mẹ́wàá tó ti ra píìsì góòlù kan. Bọ̀sùn má jẹ̀ fún májẹ̀mú ni ìdàkáàrà ìyọ́kàn ìgbìyànjú tàbí góòlù lọ́ọ̀fẹ́ aláìṣe ọ̀rẹ́ pọ̀rọ̀ wá fún ní ráìsì látòjúwe àbí ọmọ ti góòlù la ọkà bàbà látòjúwe ní báyíwá wọ́n wá gbé góòlù rẹ̀ wọ́n wá ọkà bàbà lẹ́kà máa kà góòlù ọ̀rí bá wí ni ọkà bàbà náà rí bá wí ni bí bá ti jẹ́ rí bá wí lẹ́tẹ̀ẹ́ ara wọn à fi ṣe pàṣípààrọ̀ ara wọn àfi kó jẹ́ small transaction kó lè bá yẹ wá dáadáa ká fi náírà tara sí example ẹ̀ka ṣe example ẹnì ká fẹ́ fi náírà sẹ́ dọ́là má jẹ́ ẹ̀mú mélòó lórí ẹkú tọ́jú kó má bàtà ìlà ẹ̀jẹ̀ madam méjì àbẹ́lẹ̀ kan àwọn kan ní mílíọ̀n kalẹ̀ rẹ̀ táwọn ọdún àwọn méjì kan náà ẹ̀rọ àti oúnjẹ ẹ̀yìn sàn náà ẹ̀sùn ẹgbẹ́ pọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ dédé góòlù àti dọ́là ní oru sọ́rọ̀ dọ́là àti náírà dédé àti gíní àti smọ́tù sí bẹ́ẹ̀ ni àwọn náà wà bóòlù yọ́ dáńdò yẹ ní smọ́tù nìkan ni àwọn tó lẹ́yọ̀ ọ̀kan ni wọ́n dà tó bí kọ́rẹ́nsì dọ́là àti náírà ń yìí ṣe bákan náà ànábì sì ní fàyídà tálà fati àṣìyà táwọn nǹkan tẹ́ ẹ fẹ́ fi sẹ́ra àwọn èyí bá ṣe bákan náà fàbí owó káyí fàṣì ìjò ó bá ṣe wòye ní ẹsẹ̀ tàwọn títí máa pé ẹ lò sí one dollar ten dollar three hundred sixty naira màmá ìjọba kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ yìí wúlí tó nígbà tó lọ bá haúsá tí ó bọ̀ sẹ́wọ́n lápèjì ọwọ́ àpò five dollars fún wọ́n ní wáyà dákun abẹ́ sẹ́ńdà tó ní ìlú ọ̀ ibi tó wà náà ló ti gbọdọ̀ sẹ́ńdà sí ọ. tí ọ̀bá tí ì pé sẹ́ńdà sí ọ ọ̀dọ́ kò bẹ́ẹ̀. tọ́ba kò mọ̀ ọ̀dọ́ ló pé sẹ́ńdà rí wà padà bá ìmọ̀sí nẹ́tíwọ̀kì owó ẹ̀ lọ́wọ́ rẹ̀. nígbà tí nẹ́tíwọ̀kì bá ti wá wà ẹ̀ fún transaction wà ó ti kú sí ìbá ìbá àìbòyìnbó bákan ilé ìgbà wá sàlàyé nígbà fún wa kí ni a fi àṣù pé èmi ti ga tèmi òun náà ti ga tèmi ọ̀nà náà ní kíyàn ní possession ìdè yàrá ọ̀nà méjì a ń pè kí nígbà ní alùpàbùlù àkíkì physical possession mo fẹ́ gba fóònù lọ́wọ́ ọ̀sáàbì wa fóònù tẹ́lẹ̀ ẹ̀dá ọ̀nà mi owó tí mo fẹ́ gba ẹ̀dá ẹ̀dá èmi ti possession fóònù yẹn physically ó ti wà lọ́wọ́ àwọn náà kọ́ wọ́n ti gba owó owó náà ti ń bẹ lọ́wọ́ wọn èyí ò lè gbèrà ń pè é alọ́kọ́bùrù ṣàkéèké mẹ́ta ní ìsìn bẹ ìyẹn lè má rí access sí àlùkọ́bùrù àkèrè tóbi ó lé àbáyé kọ́bùrù ní possession tí yẹn á ní ní àlùkọ́bùrù tóbi constructive possession látòjú emu lákàntì tí mo lè láǹfààní àti transfer àtọ́nà sílẹ̀ bí a mọ̀ nítorí sílẹ̀ àtàkùn látòjú rẹ̀ tí mo ní dọ́là sílẹ̀ wọ́n fẹ́ ṣẹ́ dọ́là nìyẹn sí náírà sọ̀rọ̀ ìwé náà tí mo sì fẹ́ pàtàkì àwọn náà ní gbogbo sílẹ̀ àtàkùn rẹ̀ sẹ́ni dọ́là sọ́dọ̀ rẹ̀ kò wá sẹ́ni dọ́là sí àkáǹtì lórí sí bàkàtì tí ó ti bọ́ ọ̀nà ni kò tí ì gbà sí mo ti gbà á mẹ́ ó ti wà nípò pé ó ti gbà owó tó dábà wá ní náírà ní àkáǹtì ó dábà tàǹtìrà rẹ̀ fẹ́mi náà èyí tí lọ́dọ̀ máa ń mo ti rí àláàtì pé mo ti gbà á ó ti wà nípò pé mo ti gbà á àá àti pé wọ́n ti jọ conclude the transaction ó túnmọ̀ tí mo wá kó ọgbọ́nà mara láti gbé alákòódá tó wà ní káṣíẹ́sì ẹ̀kọ́ náà ní owó owó púpọ̀ lọ́wọ́ má èmi ní ká mọ́ta mọ́ dọ́là tí ń jẹ́ dọ́là tó gbà lọ́wọ́ rẹ̀ wọ́n ní àbá kò sówó lọ́rẹ̀ bí ká ṣùgbọ́n kì í sì transfer iye owó rẹ̀ fún ọ mo wá dúró wá transfer mo wá rí àláàjì mo ti gba owó náà rẹ̀ kódà ká láti kí n má wà láǹfààní àti ibi rí lẹ́tà kódà àwọn àbá mi lágbà tí èèmá ti yèrè sí ìwà láti gan tí mo bá ti rí sí nínú àgbẹ̀ lọ́dọ̀ tí ẹ̀rọ wọn ti gbé ní aláàtì ó ti lọ náà ipò pé mo ti gba owó nìyẹn ilé nǹkan tí ń túnmọ̀ pé tí yàrá ṣe báyìí èèyàn sí lábẹ́ tí ó jẹ òrùlá lábẹ́ ilé ilé yìí sọ ìlú ẹnà bí ká ń sọ fún ìpínlẹ̀ ní ká níbi mẹ́ńsàn gbẹ́nà lọ́rùn ní gold àti silver àwọn àfáàgbà virtue of analogy kìyàsù náà fi mú àwọn owó wọnú o ọ̀dà ẹnìkan wá ń bẹ nínú wa ó ní góòlù ya àwọn obìnrin ló bá lù góòlù tó wá nìyẹn design kò láìkì ẹ̀ mọ́ ó wá rí design kan lára ẹlòmíì tó tóbi ní ẹgbẹ́ rẹ̀ ó wá fẹ́ exchange góòlù ti bẹ jewelry forever ó fẹ́ exchange ẹ̀ pẹ̀lú ìtìmí ẹnì kejì wọ́n dà fún mọ̀lá kẹta bàtà lẹ́ẹ̀bá sẹ́ńdì ọmọ yá fún àwọn tí e tẹ̀ wọ́n kí wọ́n bá mú wálé ìwọ̀n náà bẹ́sẹ̀ wọn. ní ẹ̀bá ti fẹ́ exchange záhàdù bí záhàdù èyí nísìn ó sì gbọ́dọ̀ mẹ́ṣọ̀ pé góòlù tó in what kò jẹ́ kí bóyá ó pọ̀ àbókẹ́lẹ́ sí góòlù ẹnì kejì torípé kó ti pọ̀ àkókẹ́lé sí ó ti violate second condition sàrá bí sàrá ilé ìkọ́ àkókòlò mójútó pítà bá tó fẹ́ ṣòwò ojú ẹ́rìsì náà àwọn tí kí ní bá wípò lápọ̀lọ̀ òfin ọlọ́run pèpè ní àwa tá ń ṣòwò kásẹ́wó káàdé àbáwa tá ń ṣòwò àwọn tó jọmọ́ kò dánwà yóò sì àwọn kẹyìn náà bọ́ọ̀lù balẹ̀ wọ́ tá a bá ń fi èyí jẹ́ góòlù àbí sílíbà náà làá fi ẹ̀kíńkì sílíbà láti sílíbà sílíbà ni mọ́rin mẹ́kẹ̀ẹ́lá ní májẹ̀mú ìwé lábọ̀ sílíbà tó sílíbà májẹ̀mú méjì àtàkọ́ọ̀bùd sport transaction adamu tamazul kò gbọdọ̀ sí pẹ̀tẹ̀ ju ìkan lọ máa fi sílíbà tí máa fi ẹ̀kíńkì góòlù kọ́ májẹ̀mú mélòó ẹyọ kan lápèjúwe ní mo lè fi silver of 595 hundred and ninety five grams lápèjúwe kí n fi gba góòlù two five twenty five grams torí méjèèjì mo yẹ ṣe the same commodity wọ́n máa ń jẹ̀ fún gàǹgàǹgà o ẹ má ní ẹgbẹ́ silver mi ẹ má ẹgbẹ́ tẹ̀sẹ̀ o ọjà ẹgbẹ́ wá dà ẹ wá sẹ́yìn góòlù tì mí sí ìwọlẹ́sẹ̀ o ìmọ̀ sọ́dún fún ẹ̀kọ́ sọ́dún fún ọ̀fíkì ó ṣe é léwọ̀ kí èèyàn fi commodity that they affect usurious wọ́n jọ wà ní báwí ni a gbọ́dọ̀ fi exchange ara wọn àyàfi pẹ̀lú májẹ̀mú kan àti pẹ̀lú májẹ̀mú méjì májẹ̀mú méjì tàbí of the same kind gold for gold two conditions kí ló conditions yẹn spot transaction no increment nǹkan ọ̀gbọ́dọ̀ bí i àwọn but gold for silver kí ni one condition kí ni spot transaction orí ẹ̀ la bẹ́sì àwọn owó ọ̀gbà lóde yìí sí. Láwọn owó ọ̀gbà lóde abúlé góòlù àti sílífà láyé àdìdábì náà. Òbílẹ̀ yìí ọ̀rẹ́ sí. Àwọn kan máa ń bẹ̀rẹ̀ máa ń sùn ìfowósẹ́wó tó bá wà sí òwò lọ. Ìfowósẹ́wó ìṣòwò ìfowósẹ́wó tó máa nílẹ̀ àwọn levels. Àwọn level ní ìbẹ̀rẹ̀ local level là ń sọ̀rọ̀ ìkàlọ̀ ìgbòrò sọ́dọ̀ wálà local level ó láwọn other levels ní tí ìfowósẹ́wó àbí ìra owó tí máa ń ṣẹlẹ̀ àwọn tí wọ́n ṣe quality trading lápèjúwe ipò wo làwọn wà àwọn tí wọ́n ṣe margin trading ipò wo làwọn wà ṣé mùsùlùmí náà lè invest in forex àbí kò lè invest in forex fọ́rẹ́sì nǹkan tó ń pè ní fọ́rẹ́sì náà ni ìfowó sẹ́wó náà ìfowó ra owó náà wọ́n láwọn ogun òfin tí ń gáìdì àwọn tí wọ́n ń pè ní fọ́rẹ́sì méjèèjì inú mẹ́sìn ló kù sí ìtàn kó ní no sport transactions lórí nǹkan bí ẹni bá lọ ọjà ní àárọ̀ ìpínlẹ̀ ìtúndé sí ní ọdún máa sọ láti rí sí ìlú bóyá ó gbéni àbí ògbéni. so tí ò bá ti sí small transaction níbi ìfowó rawọ́ àbí ìfowó sẹ́wó kélóṣèwó ó lè jẹ́ rìlá. lápèjú àwọn tí wọ́n ní ṣe magic trading lápèjú rẹ̀ magic trading òun náà ń lábẹ́ stock market tàbí lábẹ́ lábẹ́ forex market ọjà kan nínú ètà lójú báyìí wọ́n máa ń pè ní ọjà táà ní all counter transactions ni ẹ ẹ̀ níbi tí ẹ ti gbowó sáré ló ti fún wọn lówó nígbà tí kọ̀ǹpútà náà lẹ́ẹ̀tì jọ máa gbọ́n gbogbo dára ẹ̀ fi mọ́ kò yẹ lóṣù orí kọ̀ǹpútà náà ni láàrin ọ̀sán ẹlò ní ẹtì ní wọ́n bí ní ọba yìí ẹtì ẹtì ẹtì ṣòro náà sì ní wọ́n bẹ̀rẹ̀ wọ́n ti lọ ẹ̀rẹ́ ìpín mákàtí yìí o a máa bẹ nínú gíní magic àkáǹtì náà one billion tẹ́sì déyìn láàrin two days yóò kọlù láàrin one day gan ẹtún lè ṣubú one billion padà bọ́bá wọ́n ṣe market ní pé ọ ní pé àwọn ọ̀gá ní brokers àwọn yáni lórí online àwọn tí wọ́n mọ̀ yáni lórí náà wọ́n yà lórí wọ́n lè lẹ́gbẹ́ yálà pẹ̀lú ẹni pé kẹ́kẹ́ láǹfààní àti wàyà ní bíbù láti transact in margin market ẹ gbọ́dọ̀ ní one thousand dollars láti dúró ṣùgbọ́n jẹ́ bá tẹ̀sẹ̀ níbi five thousand dollars ẹnu rẹ̀ àwọn àtàǹbẹ̀ àyà ẹni five thousand dollars. sọ àwọn ọmọdé wa yà yẹn lọ́wọ́ yẹn mẹ́jẹ̀mú ń bẹ mẹ́jẹ̀mú yẹn ni pé ninety five thousand dollars tí wọ́n yà ayé wọn gbọ́dọ̀ sán lọ́la àtàkàdé láti dúró tẹ́ẹ̀bá ti san padà lọ́lọ́ ẹni jẹ gbèsè íńtẹ́ẹ̀tì bẹ́ẹ̀ sì ló ṣẹlẹ̀ síra téèyàn bá ti yáyàn lórí fi nǹkan kú ó ti kó sí kíni ó kó sí kíkà ló ṣẹlẹ̀ síra téèyàn bá tún wá sófo ẹ̀sùn owó ìfowóra owó tí a gba owó kí wọn náà san tí lọ́la ó kó kíni ó kó sí kíkà sọ̀rọ̀ ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n gbà fi ṣe májín transactions náà òun náà ìwọ̀lẹ́ bóyá forward market ni o bóyá future market ni o bóyá options ni o kódà àwọn tá ń pè ní sport market wọn náà kọ́ àwọn àfáà wò lọ wọn wò wọn ló fẹ́ pẹ́ rìbá ń bẹ̀ bẹ́ẹ̀. tó túmọ̀ wípé sọ́ọ̀fù tí a ń sọ yìí tíṣẹ̀lẹ̀ àlè yìí lórí kánájà rìbá kìí ṣe pé wíyá lókàlì nìkan làwọn èèyàn fi jẹ rìbá kódà ìtàn fi ń jẹ rìbá lẹ́bùrù àgbáyé báyìí ó kọjá bí ẹ̀sẹ̀ ìró òun sì fà pé ìbínú ọlọ́run bá àdìkí ọlọ́run yìí máa wà wòyàn káàkiri ẹgbọ́lọ́ ní ilẹ̀ tẹ́fàálù fẹ́ẹ̀dẹ̀rù ìhárù ní nínú ọlọ́run wọn lásìkò ẹbálẹ̀ ní gbọ́ ẹ̀rù tí kọ́lọ̀ ń jà ní àjọjà lẹ́lẹ́gbọ́ kó lè ṣe ọlọ́jà lọ́wọ́ ìbátáwọn èèyàn jẹ lóríṣiríṣi àwọn ọ̀nà tí wọ́n ń dà á fi jẹ ìbáyìí olùgbọ́fà àkọ́wọ́ pọ̀ láyò báríkà gẹ́gẹ́ ọ̀nà àti ìtún bẹ́ẹ̀ nígbà lè yàrùbọ̀ sí àwárí náà fàlàyà rùmú ẹ̀dàwọ́ wàmá àti ìtún ní zakati tòlìdú náà láti mọ̀lá fàkùlà ìkà mú olùgbọ́fà ìlú ẹgbogbo tẹ́ ẹ bá kójọ bí ìbáni bá ṣe pọ̀ tó jù lówà ìbádọ́ka ìsọdá pọ̀ bá ṣe pọ̀ tó lè háyà ìbádọ́ka torí nǹkan àwọn ọ̀nà yìí náà náà lè báyìí ẹni bá ti ní àkáǹtà ló ń ṣe ń sọ̀rọ̀ àwọn tá a wí yìí òun náà ti ẹ̀rọ ìgbà tó ọ̀tún sọ̀rọ̀ tí wọ́n mú sí ní àbọ̀ gẹ́gẹ́ ọ̀lẹ́ má fẹ́ ẹ̀rọ ìṣọ́ ó ṣù ẹ̀kọ́ pàlùsì tọ́lọ̀ mọ̀ lẹ́pàá lọ. sọ èèwọ̀ ni kéèyàn sàwọn òyìnbá yìí nínú àwọn nǹkan tí akọ́gbọ̀rọ̀ wáyé òun lè máa wà directly connected wá sọ́fù wọ́n mọ́ àwọn ọ̀nà táwọn èèyàn fi ń gbà jẹ ìbálòpọ̀ òní ní ìgbowó lọ báńkì kẹ́ni mùsùlùmí gan mọ̀ wípé owó tó owó nípìnlẹ̀ iná tì wọ́n sì owó tó máa wá nígbà tí ẹ̀ bá ẹni nìyí gbọdọ̀ tó kú dọ̀rọ̀rí méjì lọ sí kótò ògbètè ó wá lóúnjẹ ní ìlẹ́gbẹ̀ẹ́rẹ̀ ọ̀dọ́ oúnjẹ wọn lè má yọ tí èso ògbètè tí a tún wá jòkó ti máa jòkó ògbètè wọn kò yẹ kó jòkó ti ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí lórí especially nàìjíríà jòkó ti ìjòkó ògbètè rìbá tó gbé àkúnmẹ́rù tí ń bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn transactions tí wọ́n ń ṣe pọ̀ kọ́dà kíkọ́wọ́ lọ báńkì káàkúrú lọ́gbọ̀ náà ẹ̀rìbá ló bọ́ sí tẹ́yìn ọ̀nà kí bá a ṣe ń kúrò lọ báńkì wà lọ yá owó àbí kí lọ sílẹ̀ kí lọ sí àwọn ń bẹ́ pósìtì ní àbá àlọ́lẹ́ tí àwọn ń yá wọn lórí àbá àlọ́lẹ́ pósìtì ẹ lọ ń fowó pamọ́ ẹni sùúrù àbá náà wọn lọ ń fowó pamọ́ mẹ́tẹ̀lẹ́ pé lọ́jọ́ bàtà

ókè ẹsà ti fún ó bá yẹn orí náà ni kò ní ọ̀kan yẹn máa ń sẹ́yìn ojú ní náà náà sì fi gbà á wọ́n tọ́jú kan ẹgbẹ́ ẹ̀ náà ni ẹ̀sùn báńkì lè ní ẹ̀rí mò ń sọ ní ẹ̀yà mò ń sọ sí náà náà náà ẹ̀ẹ́ owó ẹ̀ mi ní onígbà lọ́wọ́ ó dà ní òfin ọlọ́run bẹ́ẹ̀ náà tiẹ̀ inú òfin ọlọ́run tó nígbà tẹ́ kó fún mi tẹ́lẹ̀ kí bá yẹn kó lọ́wọ́ ọwọ́ mi yàtò àmáyánà tẹ́lẹ̀ náà sì so tó lè mú mi sanwó náà padà nígbà tí nǹkan kan bá ṣe ni tó bá hàn kí mo ṣe àyèwò tó dáadáa ní ẹ̀rọ ìwọ́n náà fún báyìí èsì ìfọ̀sọ̀lọ́wọ́ ẹgbẹ́ mo ti fẹ́ wọn ti ṣàìtọ́jú ẹ̀ tó dájẹ́ yóò ní mo lè wà responsible bọ̀ nígbà tí kẹ́lẹ́kẹ́ mi ni mo wà ilẹ̀ responsible pẹ̀lú kẹ́ẹ̀kẹ́ fún mi yẹn ẹ̀ lẹ́tọ̀ ní islamic club láti pè mẹ́ wọn náà lẹ́yìn bẹ́ẹ̀ fún ọ̀dá yẹn mo bá yẹn bẹ́ẹ̀ nìkan wá ń bẹ lápètò ìmọ̀ wá ń gbàdọ̀ ètò máa wá ń gbòòrò lóṣooṣù lórí fún ọ̀pá ní tọ́jú owó yìí o lè wá lọ ká má lè kó lọ kí lè sọ fún yóò bá yẹn sọ̀rọ̀ padà ó gẹ́ pé ó ti torí oṣẹ́ lórí tí ń ṣe o kí ló bá rẹ̀ pàṣípò òjò èkó wa lọ ká kó lọ báńkì owó ká wọ́n deposit àwọn náà ń gbọ́ ẹ sí a fẹ́ lọ kó ló pamọ́ ṣùgbọ́n àlọ́ ìyá wọn lówó nìyí inú àgbọ́yé ẹ̀sìn ọ̀nà. Ìjọba ni pé lẹ́kùnlù ṣìyá àláwùjọ púpọ̀ ẹlẹ́mí ò ní tó lè yé. Tẹ bá kó fún mi lápèjúwe kí n bá yín kó pamá. Ẹ sì fò owó dúdú lẹ fi só ohun ọ̀gbìn mi já lápè òfin ọ̀nà kejì. Kí wọ́n kó one thousand rose mẹ́wàá fún mi, kí wọ́n ní after two weeks ẹ wá kó two hundred bíi pẹ́ẹ́rù sí ọ̀dẹ̀ gan-an fífì fún mi pé tí mo ṣe òun ó ti ṣe kìyà náà ó dáa bá ti kó fún yàn báyàn gbé e lọ́wọ́ a gbọ́dọ̀ bọ́wọ́ kà ní òkè ọ̀nà nígbà tí èèyàn wá kó lọ báńkì ó ju iná lọ́wọ́ tẹ kó fún pé bá ń kó lọ́wọ́ lójú kó fẹ́ lómi ní ẹ̀fẹ̀ ní káńtà àbẹ̀kọ́ tí ẹ̀ ọ̀rọ̀ náà tẹ́yìn kó sọ fún ká ó túmọ̀ ẹgbẹ́ ìyọ̀ǹda fún kó máa lòó lòó ìwáyọ̀ǹda fún kó máa lówó ẹ̀yà lówó ìmọ̀. relationship ti bẹ láàrin àwa àti báńkì lọ́rùn relationship ìyẹ̀sì gbọ́dọ̀ yáyà lówó kó tèlé àwọn afúwa ní èlé yẹn ló sọ ìkúwò wa sí báńkì dèrò torí bẹ́ẹ̀ ìbàdàn fún wa. ìyẹn gẹ́gẹ́ náà ni mo wà á dáwọn mùsùlùmí parí islamic bank islamic banking ọ̀nà táwọn ti léwu tí ń bẹ níbi conventional banking ọ̀nà kẹ́ẹ̀sì wa kò ní máa bẹ dáadáa tá a sì ń lọ pẹ̀lú conventional banking láti ìgbà bí islamic banking ni wọ́n ń ṣayé mélòó lèmi àti nípò láti pa gbogbo máa sí sáàtì ká àti ń rí available options alternatives àbáàrí bẹ́ẹ̀ eléyìí ìwúrí fún wa inú àìgbọ́n ìbáyé dáadáa láwọn àbá ní ogun ẹni tó láti rí ọpọtúnítì ìlọ kóró sọ́dọ̀ èèyàn kan lásán tí ó kàn ní ó sì balẹ̀ wọ́n ló ń tọ̀ ní kò lẹ́sìkìsì náà o dé kàn jẹ́ ìbálẹ̀ tó ní àwọn ọ̀rẹ́ tí yẹn ti gbà jẹ́ ọ̀gbìn bá wọ́n lè má jẹ́ lọ ṣùgbọ́n àwọn kóró sílẹ̀ ọ̀rọ̀ tó ń sọ pọ́ọ̀tì àwọn tí ń jẹ́ káṣí má tàbí àdéhùn náà kàlẹ́ ẹ̀kan wàkátìbàhú wàṣáhìdàyìí ẹni jẹ rìbá nìkan kọ́ ní bẹnu ewu ẹni fún wọn jẹ náà bẹnu ewu àwa làwọn fún wọn ní rìbá jẹ rìbá ń fún àríkìnìtì táwọn ìwà máa fún wa ẹ̀yà rò sí i ló lẹ́nu kí á kó dúpẹ́ bá ṣàlàyé fún wa ká gbé bíbẹ́ rẹ̀ ní àsìkò tá a ní kí àsìkò tó lọ onítàpè pos kí làwọn ìdájọ́ tí ń jẹ́ ìdájọ́ ṣàríyà tí ń regulate POS. POS tí ń jẹ́ point of sale. Ó yíwa wípé irinṣẹ́ kan nínú àwọn irinṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn báńkì lò láti lè jẹ́ kí ìtí wọ́n pè ní financial inclusion kí ó pọ̀ sí. Financial inclusion ni pé ẹbá ní kí báńkì látẹ̀júwe báńkì kan ní gbogbo ìpínlẹ̀ pé ní mẹ ní kéjù bó làwọn tí mẹ lónìí yóò sì máa lọ fún sí kéjù lójoojúmọ́ kò ní ìsìn fún wọn so yóò jẹ pọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn náà fẹ́ máa lo irinṣẹ́ ìkówó sí báńkì ni wọn ní ríbi rí lò nítorí pé báńkì yìí ò pọ̀ láti lè kéta ìdíjẹ́ so yẹn ló fa pos yẹn náà ló fa ń para tí ara ń àwọn credit cards sọmọ àbá ẹ̀sìn wọ́n wá ní ìyàgbà ẹ̀nà lọ́n yí pé ojú wo láàfin bàtà tó lọ ṣẹjá fún ẹni pẹ̀lẹ̀ kan àwọn ìmọ̀ òwò gbégbé bá wọn bá ṣe lè lè káà bá lè pè kan ní rìbá àwọn òjò làwọn tó jẹ́ èèyàn tó yìí ìpìlẹ̀ gbogbo àwọn transactions wọ́n ti pè every transaction is halal gbogbo transaction wàtàbá ní new transaction lónìí ojúdà àkọ́kọ́ fòjá aláàbí yóò jẹ àyàfúta padà wá láti tó ní ah, èrè ìjẹ ní evidence of how Islam ò ní débà gbogbo ọ̀nà ṣíṣòwò rírà títà ìpìlẹ̀ ní kéde àkọ́rọ́ àdá èyí tí ó bá padà wá jẹ́ àrọ́ ó ti lọ kó sì kẹ́nu àwọn violation ẹ̀sìn mi bí rìbá bí kàmí Tàbí àwọn ìdẹ́nà àwọn àbá mi ìwé tó rẹ́ni tí ẹni newly invented transaction ojú káma lẹ́yìn àṣà ni ó kọ̀kọ́ dé wa ẹ̀fọ́ ní ìpìlẹ̀sì. Ìpìlẹ̀sì ní bẹ́ẹ̀ lásìkò bí mọ̀ ánà láti ẹni bàrà. Ìpìlẹ̀ gbogbo transactions ní pé gbogbo ẹ̀dá ìlànà the principle of universal participability. Èrògbè wà participable ẹni tí ó bá ní kó wà bàbá sí gbogbo lóṣù wọn lẹ́nu ṣùgbọ́n ní bá sí àwọn pos kìíní ojú ò lẹ́bà tó ẹgbẹ́ sọ̀rọ̀ tí àbáwọ̀ ní ká tọ́mọ gbé káàkiri àbákọ̀ọ́kọ́ pè ní halal àbákọ̀ọ́kọ́ pè ní halal unless woman otherwise bó ṣe ká máa ṣe ilẹ̀ kí ṣe yóò ní káwọ́ lọ́la àti wọn lè fi dé mos kan tó wà fẹ́ni tí ẹsẹ̀ tó wà pẹ̀lú sí átà ẹ̀mẹ́nà nígbà tó kọ́kọ́ dé èyí sì rí kéré ọjà fún lẹ́kọ̀ọ́ náà ló máa jìnà if it is a newly invented transaction àwọn ìdí tó súnmọ́ ní pé lóòtọ́ àyà fúta padà wá yá nínú àwọn ìpẹ́tà máa fi ń máa pé ètò ọ̀jọ́ ọ̀rọ̀ títà yá ó ti wà nílé yìí o yóò lórí padà máa wà láti kájìyà not because it is newly invented not because of the name bẹ́ẹ̀ náà people as now wípé pos àwọn báńkì àgbáyé náà ni wọ́n ìgbẹ́tẹ̀ láti jẹ́ kí ìṣòro kó ìrù báwọn tó ń bẹ láyè tí wọ́n ti lè access bank services alábàárà pé ní kọ́ọ̀tù rẹ̀ gbogbo àgbáyé ní bẹ̀ gẹ́gẹ́ bí nàìjíríà rẹ̀ lọ́rí bẹ̀ náà ọ̀gá òǹfààní rẹ̀ ni pé ká lè encourage financial inclusion àwọn tí wọ́n láǹfààní àti rí bank services bóyá nítorí tó ń bẹ níbi tó jìnà sí báńkì kọ́ lápẹ̀lú oníṣẹ́ èèyàn mélòó ti dé báńkì gbẹ̀yìn láwùjọ ọdún mẹ́sì pẹ̀lú abẹ́lẹ́mọ̀ bí ọ̀pìrẹ̀ tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ni wọ́n ṣe báńkì kó lọ gbowó kó sì lọ àwọn tí wọ́n báńkì nípa àwọn tí ìṣesí wọn bá ìdúgá gbowó kásánwó rẹ̀ Lẹ́gbẹ́ ìlú káwọn ọgbọ́wọ́ ló yẹ kí ẹlẹ́gbẹ́ ìrìnàwó tó lọ sí lọ́jọ́ sí káńtà lọ́gbọ́wọ́ àríkẹ́tẹ̀ òkìní tí ó máa ṣẹ́lẹ̀ tẹ́tẹ́ máa ti sẹ́ kí ní ọ̀rọ̀ kò súnmọ́ dáadáa sí so yẹ làwọn yẹn ní ìdí náà dáhùn ní ilẹ̀ láti ìgbà kan ti wá gbélẹ̀ àwọn àfáà ti wá ní ìyàgbà ìtọ́pọ̀ àwọn ìdílé kan ní àtàkùn ìlú ìtọ́pọ̀ pé tí gbogbo nǹkan bá ti kọ́kọ́ ń ṣẹlẹ̀ báyìí á wò pé kí ló bá mu kí ló súnmọ́ nù fídíò nítorí wọ́n ti wá ìbẹ̀rún àwọn àfáà ká ní yòhálù wájá alẹ́ ẹ̀nàbì òsàn pé sọ́lù fún dáa fi ẹ̀sọ́ náà ojú rẹ̀ láàbì òbí rẹ̀ tí wà ní ìlú náà náà ní pos táà lọ ń lò ojú táà fi wo ojú sọ́lù fún ní àwọn mẹ́jẹ̀ kan ní tẹ́sí kan jù náà àwọn kan ní wọn kan ní tù àwọn ní tù lọ́wọ́ sọ fún wa ìyá sọ̀rọ̀ náà tí ò ní ká mọ̀ bàtà sí nítorí pé owó ti ń bẹ nínú atm wa náírà nàbí dọ́là kí la á fi gà náírà tí òwò ìgbà náà fi náírà sẹ́ náírà abẹ́kọ́ ni there are two conditions involved pé a gbọ́dọ̀ dàtí wọ́n ṣe fún bá kalẹ̀ káàdì ẹjọ́ bí ìyàwó kẹfọ́ bí ó kọ́ ta ẹ̀rọ àfáwọ̀ láì àtẹ̀lẹ́ lọ gbogbo ní báńkì nísìnyí ó dájẹ́jẹ́ láti dẹ̀ bí tiwa bọ̀ tí wọ́n máa ṣẹlẹ̀ sí ilé kí ni yóò rìbáyì òye ní sùn tábà ti gbọ́ ní sọ́ọ̀fù ní ká máa lo pos àgbọ̀dọ̀ ní káwá tà láńtà àbọ̀ a sì gbọ́dọ̀ gba tó ju tí wọ́n yọ nú àkáǹtì wa lọ. òmìnira ní sùn lọ́pọ̀lọpọ̀ àwọn àfọ́rò gbára fúrémì yìí òmìnira àwọn àfọ́rò gbà pé sọ́ọ̀fù nígbà tó sọ́ọ̀fù ní ká polówó sí ọ̀rọ̀ ṣé pàtẹ́yìn lọ sọ́dọ̀ ọ́ ẹni tó ní ikú rẹ̀ ẹlọ fọwọ́ sọ́rọ̀ ẹja máa dá wọn torí conditions ta ìgẹ́tì àbí ẹ̀dá wà náà nínú yóò ní kápẹ́ kí ni tí yóò ní dájọ́ wọn tí wọ́n dẹ̀ lọ fi atm kí ó gbọ́ lórí ẹ̀sẹ̀ ẹlọ fọwọ́ sọ́rọ̀ àà fọwọ́ sọ́rọ̀ nítorí ẹ̀mí náà ẹ fowó gba owó ẹni sùn ẹ fowó gba owó púpọ̀ lórí agbógbó náà fọwọ́ sáàbúrò ra owó ni ẹ̀mí sùn sáàbúrò ra owó ni ṣé mo fowó ra owó sí lọ́fi dọ́là ra náírà níbẹ̀ tí kò bá jẹ́ pé méjèèjì ló ṣẹlẹ̀ nígbà tá à ń lọ kí atm wa bọ pos ààrẹ ní sọ́ọ̀fù sọ́ọ̀fù tó lè bí kéèyàn exchange money for money or you buy money for money but none of this happens. so eléyìí kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbáwò gbàgbé sẹ́yìn ṣùgbọ́n o ẹlẹ̀ àwọn àbá nìkan nínú ìbáni ẹ atm gbọ́ pos ná àwọn àmì ìlọ lábẹ́gbé sẹ́yìn òye lóṣù kájọ wọn jẹ́ sọ́ọ̀tì fọ́kọ́ ni ó ṣùgbọ́n kò convince ìwà torí tí à ń ṣe ń ṣe nínú pos. àwọn ìlú náà wà ní àdùnnú kọ́ wọ́n ní ìdáwò ah, báyìí káwọn oníwò wípé ìyáwó nígbà tí wọ́n lọ kí atm ẹgbọ́n ní pos so wọ́n ti bẹ́ẹ̀ nínú àkáǹtì àpò ìsẹ́gbọ́n ìdámọ̀dá ṣé pos ìsẹ́gbọ́n ẹjẹ́ ẹsẹ̀ ní pé ẹ lọ sọ wípé ìrẹ́ pos yá mi ní five thousand wọ́n lọ gbà á lọ́wọ́ báńkì mi pẹ̀lú kíkan ní ẹ̀yà mú lọ́wọ́ pos ẹwà ní ṣùgbọ́n òun ní bábí àti àwọn àlá èmi kọ́ ní ìsanwó náà fún ọ lọ bá lọ́wọ́ báńkì tí yẹn bá lè ti gbowó téèyàn fi yáwó téèyàn yá yẹn nínú tó ń jẹ́ fóònù nìyẹn yá kí mo yá yé fóònù náà méjì yẹn ti sàn kí náà ní olùkọ́ni ní ìjánu ọ̀lọ́mọ́ yáwa bẹnẹfìtì nítorí ó yáwa ó ti jẹ ìgbà wọn gbọ́dọ̀ lọ lọ́rọ̀ ọ̀rọ̀ àdìsí wọn gbọ́dọ̀ lọ àdìsí. tábàbà wọn lọ bẹ́ẹ̀ lóòótọ́ tó kọ́ńtò ni o ní kí ìyàn lọ pé ó sì ti lọ pé ó lè tó yẹ àti kílápè àárín ìwọ àárín ìwọ ni àwọn àbá àbúkásí ìléwọ orí tá fi wọn lọ pé lóòrùn lọ́wọ́ ṣe lọ́wọ́ pos òun wá ní nígbàtí ẹgbà ten thousand kọ́ọ̀lù tó lè lọ́nà àkáǹtì yín ẹ̀rọ wà fún òní tí ọdún ní alákòókòwé títí máa pé ẹbí ten thousand ẹbí san ten two ìbánu òye ní fi ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn kọ̀sùlẹ́sì àwọn afárá rẹ̀ àwọn afárá rẹ̀ ń fa ìwádìí àwọn àlẹ́ ẹ̀nà ìwúwà tààrà is an agency transaction. Ètí ìgbẹ́rẹ̀ pé agenti ni POS jẹ́ fún báńkì, kẹwọ̀n náà bẹ́rẹ̀ àwọn oníbàárà àmì àti máa wọ ọkọ̀ wá sí pé tí wá sí pé òun ní òun àmì àwọn lára. Ó ní wọ́n wá tó lẹ́ tó wọ́n dúró sílẹ̀ máa wá fún wa ní bank services kọmọ wá gba owó sáfíìsì ní ọwọ́ wọn àti ìsìn àwọn náà lè fọ owó ní sáfíìsì ju wàhálà owó tí ó lọ sí ní orí káńtà nígbà tó lè yìnbọn kò sáàbùrú bẹ ilé ìkọ́ aláwọn àgbàjáwò ìfọ̀kànlẹ́yà àwọn African councils ní ìlágbàáyé àti some bank uh, Sharia councils ní ìlágbàáyé tí wọ́n rí pé pos kọ́wù tó kọ́lùwọ̀dà aláàmàrá aláàpọ̀lùwọ̀dà agency relationship yẹn ló sì súnmọ́ tí ó kọ̀m̀pútà wà. àwọn akẹ́kọ̀ọ́ sọ́nà àwọn ìtẹ̀wá kápútà wò pé ó kẹ́kọ̀ọ́ ti fẹ́ ìdíjú ní káàdì tí wọ́n lò nínú pos. tó bá dé káàdì tó ti lọ kọ́ wọ́n pé ẹ̀jẹ̀ káàdì káàdì wọ́n léwọ̀ ẹ̀rẹ́ fún wọn kí ọ̀fún wọn ní ìtàkà ní credit card oní táàdì jẹ́ wípé ọ̀bá máa ń lówó nínú àkáǹtì ọ̀nà enjoy financial services tí mo rò pé ọ̀rọ̀ enjoy services yẹn bí ìgbẹ́gbẹ́ tó bá ìyá ọlọ́wọ́ tó ọlọ́pọ̀ tí bẹ̀rẹ̀ àmì wọ àti ẹ̀ ah, báńkì bẹ́ẹ̀ lórí káàdì ẹ̀yẹ alákọ̀ọ́kọ̀ ìyálò ọ̀rọ̀ ẹ̀yà kù pọ́s ní báńkì rẹ̀ padà bọ́ san ọdún wa fi àlékún owó ògùn wọn ní ẹ̀kọ́ o ó wà gẹ́gẹ́rí kílẹ̀ tẹ́lẹ̀ báyìí ẹ̀fẹ́ fún debit card àwọn debit card làwọn káàdì tó yẹ kí káàdì tó yẹ ká bá nígbà náà ní bí o ti ẹ̀rọ máa ti fi wáyé wọn ní ìdẹ́lẹ̀ àkáǹtì ọ̀rọ̀ lórí gbàǹkan náà òye nísìnyí wọn là credit card náà ọba àmọ́ ní nǹkan kan náà. That's why you will be financial level náà fún wa ọ̀sẹ̀ lè máa gbádùn lọ. Mọ̀tẹ́ ti ka àgbẹ̀kọ́ yẹ tó bá níbẹ̀ náà ní ọ̀rọ̀ màá ná wọ́n ní akẹ́kẹ́ tó ka wọ́n ti wọ́n lè fi gba owó lábẹ́ POS kí ọ̀sìn fún wa ní nǹkan lórí pé commission iṣẹ́ tó o nígbà wọn wọn lọ fún ẹja kí wọn lẹ́dà sánú rẹ̀ àlọ́kọ́ wọn fẹ́ ṣe business yẹn fẹ́ sánú rẹ̀ tó business. Àǹtí ní ẹgbẹ́ yàrá máa báwo ìyá ṣe máa ń ṣe nǹkan ara ṣe kù.

àádùn alẹ́lùmọ̀ àádùrẹ̀ pàpàsì àníyàn àwọn tí bá ń tàbí sẹ̀rí àròkí kò ní ìwà lórí kó máa rúbẹ̀ àtàlẹ́ òkè kí ni bí i káàkiri tàbí àlè ìwà lórí káàkiri àwọn káàkiri tàbí lórí tó kójú máa kí káàkiri yẹn dẹ́pọ̀sìtì káàkiri tí káàkiri wá sí kẹ́kẹ́ wá káàkiri yẹn mọ̀tá pẹ́ẹ́dà rúbọ̀ àníyàn àwọn tí kó sí báńkì àti sèṣì wọ́n tako dẹ́pọ̀sìtì àwọn ilé ìròyìn jíná kìrìtò wọn wọ́n yá báńkì ní owó láti gbé relationship báńkì lábẹ́ pé ẹ̀yìn àìlè òní. tí o tí ó tẹ̀wọ̀n jù ọ̀dọ̀ tí wọ́n ni pé kíyàn lo pos kan jáàjì yẹn lórí kíyàn lo òṣàbùrù lè jáàjì yẹn based on the condition ẹ̀rọ sẹ́nu. àbúrò ẹ̀rọ àfáà mi tí wọ́n fi ṣèpìyàn kọ́ pos bọ̀nú ẹ̀gbọ́n bọ̀nú pos kọ́ ìgbà owó àti bí kọ́ kúmú fún wọn kẹ́kọ̀ọ́ sẹ́ǹdì owó wọ́n ní kọ́ bá kúmú fún wọn tí wọ́n bẹ̀rẹ̀ sẹ́ǹdì owó òṣàbùkọ̀ fún wọn lówó iṣẹ́ wọ́n bá kọ́ mọ̀ọ́mà tí káàdì tiẹ̀ gbọ́dọ̀ lówó fún káàdì ẹni wọ́n ní ọmọ fún wọn lówó bíìsì lórí pé àwọn àṣìṣe kọ́ńdò èyí yáni lówó ní relationship ìgbàlá rẹ̀ àbáǹkì àti káàdì owó náà ìtọ́tẹ́wà pé káàdì wọ́n dàtà àwọn tí wọ́n gbé pọ́s yẹn náà pọ̀ àlàpọ̀ ìyá ìrora ilẹ̀ services rẹ̀ àní àwọn àníyàn tí wọ́n fi dé pọ̀ pé kí bank services lè wà lẹ́yìnjọ àwọn èèyàn láwọn tó the initial judicial service kò sábà wọ́n ní kí ọ̀gbẹ́ tọ̀rọ̀ ní owó service káàkiri charges commission or what have Insha Allah wípé àgbọ́yé nípa sẹ́ẹ̀kù ti yé wa àti èrò lójúwọ̀ bẹ́ẹ̀ èrò ni ìjẹ́wọ̀ àwọn àyẹ̀wò láti gbọ́dọ̀ sáfún àwọn kéjì sẹ́ẹ̀kù àwọn àyẹ̀wò ní a lè ṣe ìyẹn káta ló ṣe fún àwọn kọ̀díṣẹ̀ ẹ̀kọ́ òkè àwọn Allah subhanahu wa ta'ala kò lọ ẹ̀sìn wa هذا صلى الله عليه وسلم على نبينا محمد وعلى أخبرني الصادق لا يأخذ